àmọ̀tẹ́kùn mi ọlọ́run fiyèsí àdúrà mi láti òpin ayé wá ni èmi ò kígbe pè ọ́ nígbà tí ó rẹ àyà mi fà mí lọ sí àpáta tí ó ga jù mí lọ orin dáfídì orí kọkànlélọ́gọ́ta ẹsẹ̀ ìkíní àti ìkejì psalm sixty one verses one and two láti tẹ̀síwájú àkórí ẹ̀kọ́ wa ìrẹ̀wẹ̀sì àìgbàgbọ́ àti àìgbọràn. Ẹ kú òwúrọ̀ ńbẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi. Ṣé dáadáa ni ẹ jí ní òwúrọ̀ yìí? Mo sì nígbàgbọ́ wípé àlàáfíà òun ni mo bá ẹ̀yin àti ọmọ ìdílé yín. Ẹ ku ọjọ́ mẹ́ta. Báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ? Ẹ mo lérò wípé gbogbo wa náà ni ó gbádùn àánú, ojúrere àti oore ọ̀fẹ́ Ọlọ́run Elédùmarè nínú rẹ̀. Mo kì í kàbọ̀ sí ọjọ́ ìsinmi titi òní níwájú Olúwa. Bẹ́ẹ̀ náà sì ni mo kì í kàbọ̀ sí orí ètò review. Èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀. Esther ní orúkọ mi bàbá wa àti ọlọ́run wa ní orúkọ Jésù àwa kí ọ kú òwúrọ̀ yìí bẹ́ẹ̀ ni àwa láti dá gbogbo ọpẹ́ ìyìn àti ògo padà fún ọ fún àǹfààní ńláńlá eléyìí tí o fi fún wa láti lè ṣe bẹ́ẹ̀ láti lè dúró níwájú rẹ ní ọjọ́ títí tí òní àdúpẹ́ fún ọ̀sẹ̀ wa tí a lò tán àdúpẹ́ fún gbogbo ìdojúkọ ìtaláyà àti àwọn ìpèníjà inú rẹ ṣùgbọ́n pàápàá jùlọ fún oore ọ̀fẹ́ àti májẹ̀mú àánú ńlá rẹ eléyìí tí o fi bá wa rìn tí o fi bá wa ṣe tí o sì fi bá wa lò pẹ̀lú ògo ni fún orúkọ mímọ́ rẹ lókè ọ̀run bàbá mímọ́ jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àti ìyìn wa èmi àti àwọn ọ̀rẹ́ mi tún ti dé ní òwúrọ̀ yìí láti kọ́ ẹ̀kọ́ láti inú ọ̀rọ̀ rẹ láti ṣe àṣàrò láti inú ọ̀rọ̀ rẹ ẹ̀mí mímọ́ a pè ọ́ láti fúnra rẹ kọ́ wa ní ẹ̀kọ́ ti òní kó o ṣe bí o ti máa ṣe kí o bá lè fi òye ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ yé wa àti pàápàá jùlọ kí o lè fún wa ní oore ọ̀fẹ́ láti mú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ lò nínú ìrìn àjò ayé àti ìgbàgbọ́ wa ṣùgbọ́n ní báyìí ni mo fi ẹ̀jẹ̀ Jésù Kristi olùgbàlà bomirin gbogbo etí ọkàn tàbí ayé tí ó ń bá wa kọ́ ẹ̀kọ́ papọ̀ lónìí wípé kí gbogbo wa kí ó gba ọkàn gbọ́n àti ìmòye lẹ́yìn ẹ̀kọ́ ti ti òní bàbá jẹ́ kí àwa kí ó lè padà dá gbogbo ògo fún ọ. Báyìí ni a gba àdúrà náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi sí orí ètò ní ọjọ́ ìsinmi títí òní kí ọ káàbọ̀ síwájú Olúwa. Ẹ a kì í bá a mọ̀ bí o bá fẹ́ padà ka ẹsẹ̀ Bíbélì àwọn ẹsẹ̀ Bíbélì méjì tí mo kà fún yín tí a fi bẹ̀rẹ̀ ètò láìpẹ́ òun náà ni a mú láti orin dáfídì orí ìkọkànlélọ́gọ́ta ẹsẹ̀ ìkíní àti ìkejì psalm sixty one verses one and two láti lè tẹ̀síwájú ẹ̀kọ́ wa ìrẹ̀wẹ̀sì àìgbàgbọ́ àti àìgbọràn apá kejì ṣùgbọ́n ní òní a ó máa wo ọ̀rọ̀ kan ní inú àkámọ́ tí ó sọ wípé àwọn ìpinnu àti àṣàyàn Ṣé o rántí pé mo sọ fún ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí wípé ohun tí a máa wò lónìí nígbà tí à ń sọ̀rọ̀ nípa ìrẹ̀wẹ̀sì àwọn ènìyàn Ọlọ́run, èyí tí ó ń fà wọ́n lọ sí inú àìgbàgbọ́. Òun náà ni mo sọ fún ọ wípé lónìí nígbà tí ìrẹ̀wẹ̀sì bá ti dé, a ó wo àwọn ìpinnu àti àṣàyàn tí a lè ní lórí ìrẹ̀wẹ̀sì wa kí a tó máa fi àìgbàgbọ́ ṣayọ̀ torí náà ńkọ́ lónìí a ó máa wo àwọn ìpinnu àti àṣàyàn ìrẹ̀wẹ̀sì àìgbàgbọ́ àti àìgbọ́ràn apá kejì a ó máa wo àwọn ìpinnu àti àṣàyàn ẹ jẹ́ kí a lọ sí ìwé Sámúẹ́lì kínní orí ọgbọ̀n a ó sì kà láti ẹsẹ̀ ìkínní lọ sí ìkẹfà ọ̀rẹ́ mi bá mi ká lọ jẹ́ ká lọ ka ọ̀rọ̀ Ọlọ́run Sámúẹ́lì kínní òun a ó kà Ní òní Sámúẹ́lì kínní orí ọgbọ̀n jẹ́ kí á kà á láti ẹsẹ̀ ìkíní lọ sí ìkẹfà ká dúró nígbà tí a bá dé ẹsẹ̀ ìkẹfà. Ẹsẹ̀ ìkíní bẹ̀rẹ̀ ó sì kà báyìí wípé ó sì ṣe nígbà tí Dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì bọ́ sí Síklàgì ní ijọ́ kẹta àwọn ará Amálẹ́kì sì ti kọlu ìhà àríwá àti Síklàgì wọ́n sì ti kún wọ́n sì ti kún wọ́n sì kó àwọn obìnrin tí ń bẹ nínú rẹ̀ ní ìgbèkùn wọn kò sì pa ẹnìkan ọmọdé tàbí àgbà ṣùgbọ́n wọ́n kó wọn lọ wọ́n sì bá ọ̀nà tiwọn lọ dáfídì àti àwọn ọmọkùnrin rẹ̀ sì wọ ìlú sí wo àtìkún àti obìnrin wọn àti ọmọkùnrin wọn àti ọmọbìnrin wọn lè a ní ìgbèkùn lọ Dáfídì àti àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì gbé ohùn wọn sókè, wọ́n sì sọkún títí agbára kò sì sí fún wọn mọ́ láti sọkún. A sì kó àwọn aya Dáfídì méjèèjì nígbèkùn lọ, Ahinoamu ará Jesreeli àti Abigaili aya Nabali ará Carmeli ẹsẹ̀ ìkẹfà níbi tí a ó ti dánu dúró kà wípé Dáfídì sì banújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà sì ń sọ̀rọ̀ láti sọ òkúta nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà sì bàjẹ́ olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin ṣùgbọ́n dáfídì mú ara rẹ̀ lé ọkàn lé nínú olúwa ọlọ́run rẹ̀ jẹ́ kí ọlọ́run kí ó bùkún àjọkà bí ó sì jẹ́ pé ìwọ fi etí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ náà tí a kà àmín ọ̀rẹ́ mi jẹ́ kí n ṣàlàyé fún ọ ní ráńpẹ́ ohun gan tí ó ṣẹlẹ̀ kí ọkàn àwọn ènìyàn wọ̀nyí tó gbọgbẹ́ kí ó sì tún rẹ̀wẹ̀sì pẹ̀lú. Ṣùgbọ́n mo fẹ́ rọ̀ ọ́ wípé kí o wá àyè láti ka orí kọkàndínlọ́gbọ̀n chapter twenty nine bí ó bá tó àkókò fún ọ láti ka bíbélì kí Ọlọ́run kí ó bùkún yín. Àmín. Ṣé orí ọ̀rẹ́ mi? Síkílágì jẹ́ Ìlú kan ní agbègbè tàbí ìjọba Filistini tí a fi fún Dafidi àti àwọn ọkùnrin rẹ̀ tàbí àwọn ẹmẹ̀wà rẹ̀ láti máa gbé lákòókò àdánwò tàbí wàhálà rẹ̀ pẹ̀lú Sọ́ọ̀lù ọba. Èyún nígbà tí Sọ́ọ̀lù rí Dafidi gẹ́gẹ́ bí ewu àti ọ̀tá ìjọba rẹ̀ tó sì ń gbìyànjú láti ké ẹ̀mí rẹ̀ kúrò ní gbogbo ọ̀nà. Sọ́ọ̀lù ń jowú ọwọ́ agbára ńlá Ọlọ́run lára Dafidi. Èyí sì mú kí Dafidi máa sáré ká nínú ihò nínú àpáta nínú aginjù láti yẹra fún Sọ́ọ̀lù ẹ ṣùgbọ́n bákan nígbẹ̀yìngbẹ́yín ni Dáfídì bá ara rẹ̀ ní Gáàtì ilẹ̀ àwọn ará Fílístínì Akiṣi ọba wọn sì ṣe ojúrere sí Dáfídì nígbà náà ó sì ti fi Síklàgì jì fún òun àti àwọn ẹmẹ̀wà rẹ̀ láti máa gbé èyí wà ní orí kẹtàdínlọ́gbọ̀n ní eh, Samueli kínní chapter twenty seven Samueli kínní orí ìkẹtàdínlọ́gbọ̀n one Samuel chapter twenty seven kí a wá sún síwájú lọ sí orí kọkàndínlọ́gbọ̀n eh, Dáfídì àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ti ti ṣe akọni wọ́n fi wọ́n ti fi Síklágì sílẹ̀ láti darapọ̀ mọ́ àwọn ọmọ ogun Fílístínì ní kíkọjú ìjà sí Ísírẹ́lì ṣùgbọ́n àwọn ọmọ aládé fílístínì wọ́n kọ̀ jálẹ̀ kí dáfídì àti àwọn akọni rẹ̀ darapọ̀ mọ́ wọn fún ìbẹ̀rùbojo pé wọ́n lè yíjú padà sí wọn wọ́n lè yíjú padà sí àwọn ọmọ ogun fílístínì bí ogun bá gbóná tán kí wọ́n sì bẹ̀rẹ̀ sí í gbèjà àwọn ènìyàn wọn ìsírẹ́lì torí náà ńkọ́ àwọn ọmọ aládé fílístínì wọ́n kọ̀ jálẹ̀ wípé kí Dáfídì àti àwọn ẹmẹ̀wà rẹ̀ kó darapọ̀ mọ́ wọn láti bá wọn jagun. Kò dá wọn lójú pé Dáfídì yóò lè fi òtítọ́ inú bá wọn lò bí ó tilẹ̀ jẹ́ pé ọba wọn ti ṣe é lóore tí ó pọ̀. Ṣùgbọ́n nígbà tí Dáfídì àti àwọn akọni rẹ̀ ńkọ́ yóò fi padà sí Síklàgì àwọn ará Amálẹ́kì ti dáná sun gbogbo Síklàgì wọ́n sì ti kó àwọn ìyàwó àti àwọn ọmọ wọn lẹ́rú lọ. Àwọn jagunjagun wọ̀nyí, hmm, àwọn akíkanjú àti àwọn akọni tí wọ́n ti jagun, tí wọ́n ti ṣẹ́gun tàbí tí wọ́n sì ti borí ọ̀pọ̀lọpọ̀ ogun lẹ́gbẹ̀ẹ́ Dafidi pẹ̀lú ìrànlọ́wọ́ Jehova. Wọ́n bá rẹ̀wẹ̀sì, wọ́n banújẹ́, wọ́n sì bú sẹ́kún wọ́n sì sunkún bí ọmọdé kódà ẹsẹ̀ ìkẹrin wípé wọ́n sì sọkún títí agbára kò sì sí fún wọn mọ́ láti sọkún nígbà tí ó di ẹsẹ̀ ìkẹfà ńkọ́ ni bíbélì wípé dáfídì sì banújẹ́ gidigidi bí o bá lọ wò ní ibi tí a kà ń bíbélì wípé Dafidi sì ba inú jẹ́ gidigidi. Kí ló fà á? Kí ló dé? Ẹ̀ torí pé àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn ẹmẹ̀wà rẹ̀, àwọn jagunjagun bíi tirẹ̀ àti akọni tí wọ́n ti jọ la oríṣi ogun kọjá tí wọ́n sì yè é, tí wọ́n wá ń gbèrò, wọ́n sì ṣetán àti sọ Dafidi lókùúta. Nítorí pé inú bí wọn, ọkàn wọn gbọgbẹ́, ó sì bàjẹ́ èrò wọn korò wọ́n sì rẹ̀wẹ̀sì. wo ọ̀rẹ́ mi ṣé kí n sọ ohun kan fún ọ ní ìkóríta ibi tí adé dúró yìí òun <laughs> náà ni wípé ìrẹ̀wẹ̀sì kò mọ akíkanjú o kò sì mọ jagunjagun kò mọ alágbára tàbí akọni <laughs> à ń sọ̀rọ̀ nípa ogúnlọ́gọ̀ tàbí ọgọ́rùn-ún mẹ́fà ènìyàn ọkàn gbogbo wọn gbọgbẹ́ ọkàn gbogbo wọn pátá bàjẹ́ kò sì sí ẹnìkan tí ó lè sọ̀rọ̀ ìwúrí ìṣítí ohun ìmúlọ́kàn lé sí èkejì rẹ̀ àmọ́ kí wọn ó tó lè sọ dáfídì fúnra rẹ̀ lókúta dáfídì mú ara rẹ̀ lé ọkàn lé nínú olúwa Ọlọ́run rẹ̀. Àbí ò gbọ́ bí Bíbélì ti sọ ní, ní ẹsẹ̀ ìkẹfà tí ó gbẹ̀yìn ibi tí a kà. Ó ní ṣùgbọ́n Dafidi mú ara rẹ̀ lé ọkàn le nínú Olúwa Ọlọ́run rẹ̀. Hallelujah! Hmm. Dafidi pinnu, ó sì yan láti gbẹ́kẹ̀lé àti láti máa gbàgbọ́ nínú Ọlọ́run ìṣó láìní fi ṣe ipò tí ó bá ara rẹ̀. Ìgbà yìí gan-an ni ó tó lè gbọ́ ohùn Olúwa lórí ohun tí ó kàn láti ṣe, ìgbésẹ̀ tí ó kàn láti gbé. <laughs> Ọ̀rẹ́ mi, wò ó, èmi rẹ ní ìpinnu láti pinnu àti àṣàyàn láti yàn lónìí. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a kò ní rí àtìlẹ́yìn ẹbí, ará àti àwọn ọ̀rẹ́ tí a ó sì kọjú àwọn ìgbà tí kò rọrùn, ogun ìgbà ọ̀dá ìgbà àìsàn ìyàn ní àwa nìkan láì rí ẹni à á fi ojú jọ bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́run kúkú ń bá iṣẹ́ rẹ̀ lọ́nṣọ́ ní ayé wa. ẹ ọ̀rẹ́ mi kí ni ìwọ yóò wá ṣe nírú àwọn àkókò báwọn yìí ṣé ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní kérora ó sì bẹ̀rẹ̀ sí ní kùn títí ó fi dẹ́kun gbígbàgbọ́ nínú agbára Ọlọ́run tí a ṣe fún àwọn tí ń wá a lótìítọ́ àti lódodo ni tàbí bíi ti Dáfídì ó mú ara rẹ ní ọkàn le nínú Olúwa Ọlọ́run rẹ nígbà tí kò sí ẹnìkan láti fún ọ ní ìwúrí ìmúlọ́kànle àtìlẹ́yìn àti ìrètí. Nígbà tí a bá yàn láti mú ara wa lọ́kàn le, nínú Ọlọ́run nìkan ni a lè mọ agbára wíwà rẹ̀ tí ọkàn wa yóò sì balẹ̀ ní ìrètí kódà láàárín ogun, ìyàn, ọ̀dá àti rúkèrúdò. Ronú nípa rẹ̀ kí o sì tún pàdé mi ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ní agbára Ọlọ́run, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba mímọ́ àwa dúpẹ́ fún agbára ọ̀rọ̀ rẹ àti àwọn ọ̀nà èyí tí o tún ti fi kọ́ wa ní òwúrọ̀ yìí. A dúpẹ́ nítorí wípé ó ṣí ojú wa àti ọkàn wa sí ohun tí o bá wa sọ náà nínú ọ̀rọ̀ rẹ ní òní. A sì gbá ládùrá wípé kí o fún wa ní oore ọ̀fẹ́ láti lè mú ohun gbogbo tí o ti bá wa sọ ní òwúrọ̀ yìí kí àwa kí ó lè mú wọn lò nínú ìrìnàjò ayé àti ìgbàgbọ́ wa bí àwa sì ti ń lọ ní ọ̀sẹ̀ wa titun yìí ńkọ́ ó ní a da ẹ̀jẹ̀ Jésù Kristi olùgbàlà bo ayé ilé ẹbí ará ọ̀rẹ́ iṣẹ́ tàbí okòwò wa kí ó máa ṣàn jẹ́ kí àwa kí ó lè padà wá ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ tí àwa ti ẹnu ọpẹ́ ìyìn àti ògo sí tàbí fún orúkọ mímọ́ rẹ̀ báyìí ni àgbàdúrà náà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yín, ẹ̀yin ọ̀rẹ́ mi, fún ààyè tí ẹ wá láti darapọ̀ mọ́ mi kí a bá lè jọ kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀ láti múra wa ní ọ̀kan lé. Ẹ ṣé. Ẹ̀kọ́ yìí kò tíì tán síbẹ̀ o. Mo ṣe bí o ṣà ní ọ̀sẹ̀ tí ó kọjá, ọ̀rẹ́ mi wípé mo sọ fún ọ pé ọ̀sẹ̀ méje ni a ó fi kọ́ a sì ṣẹ̀ṣẹ̀ wo um àwọn ìpinnu àti àṣàyàn nígbà tí ìrẹ̀wẹ̀sì bá dé àti àìgbàgbọ́ ni. Torí náà ńkọ́ jọ̀wọ́ tún wàyè pàdé mi ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ní agbára Ọlọ́run fún ìtẹ̀síwájú ẹ̀kọ́ yìí. um Tí ó wá fi di títí ó fi di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ òun ńkọ́, jẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ tẹ Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mọ́ kí ó sọ̀kalẹ̀ sí ayé, ilé, iṣẹ́ tàbí okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àmín.